is Dawa Nigeria. títí títí tó oòrùn fi bẹ̀rẹ̀ sí ní pa wọ́n subhanallah àti ìṣe sọ̀látù subh oòrùn ti ń pa wá ẹ̀kọ́ ńlá mẹ́mẹ́ o tí kò ṣẹlẹ̀ sánú bíi náà ní sallallahu alaihi wasallam wípé oníjọ́ kan kò ṣe sọ̀látù subh títí tó oòrùn fi yọ ẹnìkan bá kojú pẹ́ sọ́lọ́ bẹ́ẹ̀ ni màá ṣèmi lójoojúmọ́ kóòrùn ọba yọ ohun èjì ọ̀daràn ni wọ́ọ̀ torí ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan sẹ́ẹ̀mejì tọ́sẹ̀lẹ̀ sanabi sọlọ́lá àṣẹlá nù gbèsè ayé rẹ̀ nù ẹnìkan ò jí títí tó fi di eléyìí náà fi hàn wá ẹni tí ń pa pé séèyàn eléyìí ó fi hàn pé èèyàn là torí tí máa sáwọn èèyàn náà nípa tí bọba tó dá wa tó dá nàbì sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kọ́ sí kìí sàn nàbì sallallahu alaihi wasallam torí di eléyìí òun gba nàbì sallallahu alaihi wasallam lọ fẹsẹsì Rasulullahi sallallahu alaihi wasallam anabi bá tají anabi bá tají ó túmọ̀ sí kún lọ́kọ̀ọ́kọ́ tají nínú gbogbo wọn. faqala Bilal Bilal wa sọ pé ya Rasulullah ìrẹ̀ òjíṣẹ́ ọlọ́ akhadha ẹni tó gbẹ̀mí rẹ lọ́gbẹ̀mí tèmi náà ọ̀rọ̀ kan wà láàrin ẹ̀ tán ti parẹ́ tẹni tó gbọ́rọ̀ wọ́ ọ̀sán nítorí kó ti yẹ kó yé wa kí lọ́rọ̀ náà sígbàtà nàbí tají tà ìtají ní Bilal bá ń sọ̀rọ̀ rárá o gbàtà nàbí tají tà ìtají lànà bí ní Bilal dà gbàtà Bilal dé èsè tí bá ní kó jí wa kí ló dé tó jí wa. Ah, wà á nàbì sallallahu alaihi wasallam ẹni tó gbẹ̀mí rẹ ló gbẹ̀mí tèmi náà ìyẹn ni pé tá a bá rí tùmà fún gbígbà tó gba ẹ̀mí tiẹ̀ tí ò sọ́ọ́lẹ̀ àfi ní ìsìn ó yẹ ká rí tùmà fún gbígbà tó gbẹ̀mí tèmi náà tí ò túlẹ̀ àfi ní ìsìn. báyìí ni Bilalu dáhùn sáwọn àmọ́ wa bù pé àná wọn gbẹ̀mí tèmi o tiẹ̀ wọ́n gbá o ẹ wá ṣe jì anabi sallallahu alayhi wa sallam kì í ṣe sanfa lórí tí ò ní tuma gbàtí bi láàlú sọ bẹ́ẹ̀ anabi wa sọ pé iqtadu kọ́níkàlùkù yẹn fa nǹkan gun rẹ̀ kó n bí ẹ̀sán nǹkan gun yín kó láàrin yìí faba'athu rawahilahum wọ́n ta àwọn ràkúnmí wọn dìde waqtadu shay'a wọ́n sì darí àwọn ràkúnmí náà kó mbẹ́ wọ́n fà kó mbẹ́ wọ́n rìn síwájú díẹ̀ kúrò láyé yẹn. ثم أمر رسول الله صلى الله عليه وسلم بلالا النبي وقع بلال لا سنيس فأقام الصلاة بلال بأس قام مبينا wọ́n ti ti pa ọ̀rọ̀ kan rẹ́ nítorí pé ọ̀yẹ́ kó yé wa tó sì wọ́n náà àwọn rìwáyà mi nígbà tí wọ́n dé ibòmí nígbà tí wọ́n dé ibòmí Ànábì sallallahu alaihi wasallam kótó di pọpa bilalu lẹsẹ pé kó ṣe kọọma sanabi onísàlùwàlà àwọn jẹmọ onísàlùwàlà àbí kọọma lẹsẹ kẹsẹ pé pè fúfọ láti o tótó wá pé pè fúfọ láti o mo kéko bùkátà ká ti sàlùwàlà náà ok ṣe kọọma ajẹpọ anabi sallallahu alaihi wasallam ti sàlùwàlà àwọn sàbẹ náà ti sàlùwàlà torí ẹ lásẹ ní nǹkan kan nínú màtàǹpẹ ní al-furuqul fiqhiyya wọn ní sọtọ kápẹ fún sọlá láì sàlùwàlà àbí ọtọ lọ́tọ̀ a lè pè fún sọlá láì sàlùwàlà àmọ́ sọ́tọ̀ ká sì kọ́ọ́mà láì sàlùwàlà kọ́tọ́ o oníta bá ti sì kọ́ọ́mà tán kí lọ́kàn Allahu akbar anabi wa sọ fún pé ṣe ìkọ́ọ́mà wọn sọ pé anabi sàlùwàlà sọlá tó sọ́ọ̀hì ni wọn tún sọ pé anabi ṣe rakàtà alfajr tó nínú àwọn rìwáyà kan àwọn sì tọ́ka sí pé ó sàlùwàlà àwọn èèyàn náà sálọ àlá anabi ṣe rakata alfajr lẹ́yìn náà ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá ṣe salatu subh فصلى بهم رسول الله صلى الله عليه وسلم الصبح النبي صلى الله عليه وسلم واسى إمام إخوانين صلاة الصبح ثم قال النبي واسى حين قضى الصلاة نيبا تقبل صلاتك من نسي الصلاة فليصلها إذا ذكرها قال النبي صلى الله عليه وسلم قص قال لا تسمي الصمت nígbà tó wà lórí ìrìn àjò òru lóru ọjọ́ kan ní ọ̀nà Mẹ́kà ẹ̀ríkó yàtọ̀ tó kọ́kọ́ wọnú àdìsí àti tó ti síwájú lọ́lá kọ́kọ́ níbo làná bìí tó ń padà bọ̀ Khaybar Khaybar a sì í pé nítòsí Madina ni nítòsí Madina kìí ṣe sọ́nà Mẹ́kà o nítòsí Madina sọ́nà bùnmí sọ́nà àgbọn sham ṣùgbọ́n àdìsí eh, yìí sọ pé ìgbà tí anabi ń padà bọ̀ lọ́nà mẹ́kà ńlá anabi sùn lóru ọ̀tàkùrà wọn àbí ọ̀tàkùrà wọn ọ̀tàkùrà wọn apá kan nínú àwọn olùmọ̀ wọn ní Khaybar yẹn gan wọn ní Hunayn ni kẹsẹ̀ Khaybar Hunayn ẹsẹ̀ mọ̀kẹ́ Hunayn ìtòsí mẹ́kà lọ́wọ́ àwọn àwọn tó pọ̀ jù wọ́n sọ pé rárá Khaybar ní kẹsẹ̀ Hunayn àti pé àṣìṣe ni ẹni tó sọ yìí kébi tariqi Makkah wa wakkala Bilalan an yuqidhahum lis-salah anabi wa fa Bilal kalẹ̀ <coughs> wípé kó jí àwọn láti ṣe sọlẹ́ farọ́kọ warada bilalun wa raqadu bilalu sùn gbogbo àwọn yòókù náà sùn hatta istayqadu wa qad tala'at alayhim ash-shams àsìkò tí wọ́n ti sí oòrùn ti yọ fastayqada al-qawm oníkàlùkù jí wa qad fazi'u wọ́n jí lẹ́yìn tí wọ́n tají fa amarahum rasulillah sallallahu alayhi wa sallam. أن يركبوا حتى يخرجوا من ذلك الوادي النبي صلى الله عليه وسلم wá ولا سي يقال bí كابون قاموا في gun rẹ̀ káwọn fi jáde kúrò ní وقال النبي واني إن هذا واد به شيطان فركبوا حتى خرجوا من ذلك الوادي wọ́n كابون nǹkan في wọn títí wọ́n fi جيان ثم أمرهم رسول الله صلى الله عليه وسلم أن ينزلوا lẹ́yìn náà lànà bí wàá pa án láṣẹ pé kí wọ́n sọ̀kalẹ̀ wa an yatawadda'u kí wọ́n sàlùwàlà wa amara Bilalan an yunadi bis-salah aw yuqim ànábì wàá pa Bilal láṣẹ bóyá kó pè fún sọláàtì ní àbí kó sì kọ́ mà ọ̀kan nu méjèèjì ìyẹn ni pé n tó gbà wá ó ń ṣe iyèméjì fa salla Rasulullah sallallahu alaihi wasallam bin-nas ànábì ṣe sọláàtì fáwọn èèyàn thumma nsarafa ilayhim lẹ́yìn náà lọ́wọ́ dojú wọn. وقد رأى من فزعهم أرمي ستاجي فقال وأن يا أيها الناس أيها إن الله قبض أرواحنا بدل جعلهم بلقبا ويمي واو ولو شاء لردها إلينا في حين غير هذا طبعا سيدك والله بابا فاني قبات الدم وقد فوا ساجوا كوكوي فإذا رقد أحدكم عن الصلاة فإذا رقد أحدكم عن الصلاة تنكن يبواسن تيوسي صلاة لا تاريكوسن أو نسيها أبقى في صلاة لا تاريك ثم فزع إليها لينا طارتي أبتجي فليصليها قصي صلاة كما كان يصليها في وقتها كجبوتي من سلاك كوري حديثي أريك بي طلاق قناني ṣùgbọ́n kò sí ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀ pé léyìí mursal ni kò gba ọ̀nà kankan wá tó sì dọ́gba eléyìí kò ń jẹ́ bẹ́ẹ̀. lẹ́yìn náà Nabi sallallahu alaihi wasallam wá wọ Abubakar faqal inna shaytana ata bilalan wa huwa qa'imun yusalli ó lá ṣètọ́nà wá bá Bilal nígbà tí Bilal dìde dúró tó ń ṣe sọ́lẹ́ aṣ-ṣaytan ó wá bá Bilal nígbà tí Bilal dìde dúró tó ń ṣe sọ́lẹ́ fa ọ̀bọ̀ jáàhù aṣ-ṣaytan wá mú sùn àṣetánì tàn títí ó fi sùn falam yazalu hadi'u àṣetánì òye rẹ̀ kò yé rẹ̀ kò yé rẹ̀ kò yé fọwọ́ gbala kò yé fọwọ́ gbala títí bẹ́ẹ̀ sì máa ń ṣe fọmọ kékeré kama yuhadda'u as-sabi hatta náà bẹ́ẹ̀ bá ṣe máa gbọ́ ọmọdé ń dì láwọn gba láwọn gba títí tí ó fi sùn bẹ́ẹ̀ la ṣetánì ṣe fún Bilal thumma da'a rasulullahi sallallahu alayhi wa sallam Bilal lẹ́yìn náà lànà bí wàá pè Bilal wa. فأخبر بلال رسول الله صلى الله عليه وسلم مثل الذي أخبر رسول الله أبا بكر بلال وأصفى النبي صلى الله عليه وسلم بنت السيون يروى النبي سيصفون أبو بكر فقال أبو بكر أبو بكر وأنا أشهد أنك رسول الله ما جاري قد شالون يوم النبي تصفون آه، أبو بكر كي بلال وتودي بنت سلم باتي بلال نادي ونا ننتو náà كان ننتو tọ́ abubakar ni mo tún jẹ́rìí lẹ́ẹ̀kan sí òjíṣẹ́ ọlọ́run ọba ni ọ sallallahu alaihi wasallam. ẹgbẹ́ wa yìí pàápàá jùlọ ẹgbẹ́ wa lákọ̀ọ́kọ́ àti wa nínú gba ọ̀nà tí kò sí jíjá láàrin rẹ̀ léyìí ka sí pé lódodo anabi sallallahu alaihi wasallam ń lórí ìrìn àjò kan òun sì lọ. ẹni tí wọ́n ní kó máa sọ àkókò fáwọn òórùn gbòòn náà lọ débi pé kò sẹ́ni tó jí àfi lẹ́yìn ìgbà tó òórùn yọ ìgbà tó òórùn yọ sí lànàbí sallallahu alaihi wasallam tó tají èyí ti rí kí ló sí ọ tó jí mi ó lẹ́ni tí ó mú ẹ̀mí rẹ lọ náà ló mú tèmi náà lọ ànábì sallallahu alaihi sì ní káwọn fi àyè yẹn sílẹ̀ wọ́n sì fi àyè yẹn sílẹ̀ nínú rìwáyà míì. كيف يتوان مسلم بي أبو هريرة أني عرفنا مع نبي الله صلى الله عليه وآله وسلم أسن لن يجولوا فلان النبي صلى الله عليه وآله وسلم فلم نستيقظ أو ستاجي حتى طلعت الشمس تتتون في يوم فقال النبي صلى الله عليه وآله وسلم anabi sallallahu alaihi wasallam wa sọ yìí pé lèyẹ àkọdọ kullu rajulin bi ra'si rahilatihi kẹ́ni kọ̀ọ̀kan nínú yín kó di orí ràkúnmí rẹ̀ mú yẹn ni pé kó kó ìjánu mọ́ ràkúnmí rẹ̀ lẹ́nu kó fà kú láyé tá a wà yìí. fa inna hadha manzilun hadarana fihi ash-shaytan torí pé àyè tá a sọ̀kalẹ̀ sí i ti wá bá wa ń bẹ̀ ọlọ́mọ amẹ́dẹ̀dẹ̀. qal onífẹ̀fẹ̀ àlìna ثم دعا بالماء النبي نكون قومي فتوضا النبي سيال ولا ثم سجد سجدتين لين النبي صلى الله عليه وسلم أخرج له وسركع مجي ركع مجي ولا ما سواد صلاة الصبح ركعتا الفجر النبي صلى الله عليه وسلم سيه وقال ثم أقيمت الصلاة لين نواس قامة فصلى الغداء ẹ̀yìn rẹ̀ la nabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ àti salatu as-subh ẹgbà wa ìbá ti káyì òun wà nù sahih muslim àkọ́kọ́ òun ẹ̀mẹ́lò ló ṣẹlẹ̀ kó òun gbé ànábì sallallahu alayhi wa sallam lọ tí ò láǹfààní àti ṣe salatu subh àti lẹ́yìn tó òun yọ tá a bá wo àwọn àdéhùn tó wá tí wọ́n ń ṣe àlàyé eléyìí yàtọ̀ sí èyí tó jẹ́ àdéhìí kan ṣùgbọ́n tí àlàyé nípa rẹ̀ wá láwàá tún wá tabaka àwọn eléyìí sẹ́gbẹ̀ kan pẹ́yọ̀kan ni wọ́n tatu wa wo àdéhìí míì tó náà tó wá lórí ọ̀rọ̀ yìí kan náà á rí pẹ́ méjì péré ńlọrọrùn gbé anabi sallallahu alaihi wasallam lọ rí ó sì tún ṣẹlẹ̀ lórí ìrìn àjò ni oorun gbé lọ kò láǹfààní àti ṣe sọ̀látù sọ́fì àfi lẹ́yìn ìgbà tí òòrùn yọ. tí wọ́n bá bi ọ́ léèrè páwọn ìgbà wà wò lọ́tọ́ka síbẹ̀ sọ fún wa ìpè alákọ̀ọ́kọ́ òun náà ni hadithi Abu Hurairah radiyallahu anhu eléyìí tá n kà lónìí bí. imam Muslim sì gbé jáde. ẹlẹ́kejì òun náà ni hadithi Abu Qatada hadithu Abi Qatada radiyallahu anhu òun náà wà nù sahihi muslim níbẹ̀ yẹn náà orí ìrìn àjò kan là nàbì sallallahu alaihi wasallam tún wà bilalu yìí kan náà ló tún ní kó máa sọ àkókò tòun gbé lọ tòun gbá nàbì sallallahu alaihi wasallam náà lọ. torí ẹ ẹ̀ẹ̀mejì péré iná ló ṣẹlẹ̀ pànàbì sallallahu alaihi wasallam bẹ lórí ìrìn àjò kò láǹfààní àti sàṣùbà àfi lẹ́yìn ìgbà tó rùn yọ. tọ́ ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ hadithi yìí a rí pé fíkì pọ̀ nínú ẹ̀ nínú àwọn àmàjìnlẹ̀ ṣẹ̀ríà tó wà nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni mashru'iyyatu tawkili mashru'iyyatu tawkili an-na'imi man yuqidhu idha ata waqtu as-salah alákọ̀ọ́kọ́ ni kọ́ bófin ṣẹ̀ríà mu kí gbogbo ẹni tí ó bá sùn kó fa ọ̀rọ̀ jíjí lẹ́nìkan lọ́wọ́ ìpè ní